kọ́ríntì kejì orí keje. nítorí náà ẹ̀yin olùfẹ́ bí a ti ní ìlérí wọ̀nyí ẹ jẹ́ kí a wẹ ara wa mọ́ kúrò nínú gbogbo ẹ̀gbin ti ara àti ti ẹ̀mí kí a máa sọ ìwà mímọ́ di pípé ní ìbẹ̀rù Ọlọ́run ẹ gbà wá tọkàntọkàn a kò fi ibi ṣe ẹnikẹ́ni a kò bà ẹnikẹ́ni jẹ́ a kò rẹ́ ẹnikẹ́ni jẹ èmi kò sọ èyí láti dá yín lẹ́bi nítorí mo ti wí ṣáájú pé ẹ̀yin wà ní ọkàn wa kí a lè jùmọ̀ kú àti kí a lè jùmọ̀ wà láàyè mo ní ìgboyà ńlá láti bá yín sọ̀rọ̀ ìṣògo mi lórí yín pọ̀ mo kún fún ìtùnú mo sì ń yọ̀rí kọjá nínú gbogbo ìpọ́njú wa nítorí pé nígbà tí àwa tilẹ̀ dé Makedonia ara wa kò balẹ̀ ṣùgbọ́n à ń wàhálà wa níhà gbogbo ìjà ń bẹ lóde ẹ̀rù ń bẹ nínú ṣùgbọ́n ẹni tí ń tu àwọn onírẹ̀lẹ̀ nínú àní Ọlọ́run ó tù wá nínú nípa dídé Títù kì í sì ṣe nípa dídé rẹ̀ nìkan ṣùgbọ́n nípa ìtùnú náà pẹ̀lú tí ẹ ti tù ú nínú. No? nígbà tí ó ròyìn fún wa ìfẹ́ gbígbóná yín ìbànújẹ́ yín àti ìtara yín fún mi bẹ́ẹ̀ ni mo sì túbọ̀ yọ̀ nítorí pé bí mo tilẹ̀ fi ìwé mi mú inú yín bàjẹ́ èmi kò kábàámọ̀ bí mo tilẹ̀ ti kábàámọ̀ rí nítorí tí mo wòye pé ìwé ní mú yín banújẹ́ bí ó tilẹ̀ jẹ́ pé fún ìgbà díẹ̀ èmi yọ̀ nísinsìnyí kì í ṣe nítorí tí a mú inú yín bàjẹ́ ṣùgbọ́n nítorí tí a mú inú yín bàjẹ́ sí ìrònúpìwàdà nítorí tí a mú inú yín bàjẹ́ bí ẹni ìwà bí Ọlọ́run kí ẹ̀yin kí ó má ṣe tipasẹ̀ wa pàdánù ní ohunkóhun nítorí pé ìbànújẹ́ ẹni ìwà bí Ọlọ́run a máa ṣiṣẹ́ ìrònúpìwàdà sí ìgbàlà tí kì í mú àbàmọ́ wá ṣùgbọ́n ìbànújẹ́ ti ayé a máa ṣiṣẹ́ ikú kíyèsí i nítorí ohun kan náà yìí tí a mú yín banújẹ́ fún bí ẹni ìwà bí Ọlọ́run ìṣọ́ra tí ó mú bá yín ti kára tó ìjírẹ̀bẹ̀ yín ti tó àní ìrunú àní ìbẹ̀rù àní ìfẹ́ gbígbóná àní ìtara àní ìgbẹ̀san nínú ohun gbogbo ẹ ti farahàn pé ara yín mọ́ nínú ọ̀ràn náà nítorí náà bí mo tilẹ̀ ti kọ̀wé sí yín èmi kò kọ ọ́ nítorí ẹni tí ó ṣe ohun búburú náà tàbí nítorí ẹni tí a fi ohun búburú náà ṣe ṣùgbọ́n kí àníyàn yín nítorí wa lè farahàn níwájú Ọlọ́run nítorí náà a ti fi ìtùnú yìí tù wá nínú àti ní ìtùnú wa ayọ̀ gidigidi nítorí ayọ̀ títù nítorí láti ọ̀dọ̀ gbogbo yín ni a ti tu ẹ̀mí rẹ̀ lára bí mo tilẹ̀ ti lérí ohunkóhun fún un nítorí yín a kò dojú tì mí ṣùgbọ́n gẹ́gẹ́ bí àwa ti sọ ohun gbogbo fún yín ní òtítọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni orí tí a lé níwájú títù sì já sí òtítọ́ ìyọnu rẹ̀ sì di púpọ̀ gidigidi sí yín bí òun ti ń rántí ìgbọràn gbogbo yín bí ẹ ti fi ìbẹ̀rù àti ìwárìrì tẹ́wọ́ gbà mo yọ̀ nítorí pé ní ohun gbogbo mo ní ìgbẹ́kẹ̀lé nínú yín